أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته ان بفو الله وبعلا نجلو a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwáwà àgbà wa Muhammad ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi náà tàwọn ará nira tàwọn sọ̀hábà rẹ̀ ń ọba kó àwa náà pẹ̀lú àwọn òbí wa tàwọn àlùfáà tàwọn ọ̀gá wa àti gbogbo àwa jama lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà pẹ̀lú àtàlùkẹ́ àmì ń jẹ́ òru kẹtàdínlógún oṣù Ramadan 1447 ẹ̀yìn jẹ́ àdá Muhammad sallallahu alaihi wasallam láti gbèrò Mẹ́kà lọ sí Madina an bá jù kù tafsir wa lọ ní markaz wa markaz Umar bin Khattab al-islamin آية تكسيس هذه الجراء وإذا رآك الذين كفروا نعم أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هجوا أهذا الذي يذكر آلهتكم أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون الله سبحانه وتعالى صفى النبي محمد صلى الله عليه وسلم kó má banújẹ́ pẹ̀lú táwọn kẹfìrí àsìkò rẹ̀ ń bá ṣe wọ́n yí dára ákàlẹ̀ rí ẹ̀ kẹsàn-án lọ́rin táwọn kẹfìrí bá rí ẹ ìtàkìrò náà ilẹ̀ òdùwà wọ́n mú ẹ̀sẹ̀fẹ̀ wọ́n mú ẹ̀sàwádà wọ́n kafirun wọ́n máa rọ̀ pé sílẹ̀ ah, ìdí sọ̀rọ̀ pa ọlọ́wọ̀n bá yín pé àwọn kó sàyìn ilé yìí sọ ń pa àwọn ọlọ́run ọba yín bẹ́ẹ̀ ni àwọn pẹ̀lú àwọn kèfèrí wọ̀nyí nípa orúkọ ọlọ́run ọba Rahman ọba àjọkẹ́ ayé wọ́n yẹ aláìgbàgbọ́ ń pa rẹ̀ àwọn kèfèrí máa pé máa rọ́pọ̀ Rahman illa Rahman yamama wọ́n ni Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run kan ṣoṣo ọwá ní bismillahi bismillahi ó ní arrahman arrahman ma arọ́pùn arrahman ilẹ̀ rahman yamama ó ní àwọn ọmọ jẹ́ rahman rahman kàtọ́ àwọn yamama ní karama kọlu kúlùkà ní ìsẹ́lù min ajẹ́ ní adọ́mì ní láti inú kájú ni sorikum ayati fala tastajilu ọlọ́ni láìpẹ́ máa fa àwọn ènìyàn ọlọ́run hàn إن بواك له أدري ولقد الذي برسل من قبل ويقولون متى هذا الوعد إن كنتم صادقين لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون بل تأتيهم بغتة فتبهتهم فلا يستطيعون ردها ولا هم ينظرون ويقولون متى هذا الوعد تبني الكلام من بو إن الساعة آتية أكاد أخفيها ويقول متى ونجنباوني أدعون تنزل فاندون يوصلنا إن كنتم صادقين ذاكو تولن سواء ذيك الكمان وصل باي كاكالي غالي باي لو يعلم الذين كفروا حين لا يقفون عن وجوههم نارا تاكوي أما كفرين ماني تنجو بيا إذا بتوا سلسوا وني دبوا ورا وقوم بينا وني دبوا وقوم بينا لا إله ولا عن ظهورهم wọn ní ìgbẹ́yìn wọn ní ọmọ jù wọn lọ́wọ́ yóò máa jù wọn lẹ́yìn wọ̀lá omi ń sọ̀rọ̀ lẹ́yìn náà kò sẹ́ni kàtí wọn lọ́wọ́ lọ́wọ́ wọn ò yẹ́ra lọ́wọ́ ẹnìkan sì ní lọ́wọ́ lọ́wọ́ bàtàfin bàtàfin ìyá yẹn alfiyama yóò bí bá wọn lójijì jọ́n kájú rẹ̀ yóò bí wọ́lá oyún a àtẹ̀lé lọ́wọ́lá kákí àwọn ìdí ó ti dé náà nìyí ọlọ́dẹ dé bá wa dáadáa ọlọ́ọ̀bà ajẹmọ ẹbẹ lọ́wọ́ba àsìkò yẹn ọlọ́mọdé kó bá wa láyé tó pé àsìkò táàkì àbá dé báyìí kò sẹ́ni eré kan ó kù lórí rẹ̀ náà náà àwọn èèyàn burúkú yọba mọ̀ balẹ̀ ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون قل من يكلؤكم بالليل والنهار من الرحمن بل هم عن بذكر ربهم معرضون أم لهم آلهة تمنعهم من دوننا لا يستطيعون نصر أنفسهم ولا هم مما يسحبون الله سبحانه وتعالى ta'ala ń fọkàn lẹ́bí balẹ̀ kó má bàánú jẹ́ lórí ẹ̀yẹ́ tí wọ́n fi ń ṣe lórí ẹ̀sẹ̀ tó rẹ̀ wọ̀lá kan tó rí ẹ̀bẹ̀ rọ́sùn ní kọ́bí wọ́n ti pàwọn ẹ̀bẹ̀ ọlọ́run ti síwájú ẹ̀ náà ní wọ́n ti fi wọ́n sáwàdà wọ́n ti fi wọ́n fẹ́ sẹ́fẹ̀ àhákàbílẹ̀dínà sáàkìrò mínú ọmọ kánú bí i yẹ̀sàzì ò àwọn tí wọ́n ṣe àwọn tí wà níbi ọlọ́run sẹ̀fẹ̀ yìí wọ́n ti ẹ̀yẹ́ yìí gbogbo tí wọ́n sọ pé kò Abu Jahl ọwà ní àwọn tí wọ́n hàn Nabi sallallahu alaihi wa sallam àmọ́gbà tọ́lọ̀ yọ sí òun náà mẹ́kọ́lọ̀ yọ sóhun bẹ́ẹ̀ ni Walid bin Mughira Walid bin Mughira òun náà wà náà tó mọ́ hàn Nabi ma bú Nabi sallallahu tukolowo an kana za malin wa banin idza ó dẹ̀ bí àwọn ọmọ bí àwọn ọmọkùnrin ma tẹ̀lé bó ṣe wúrí ma tẹ̀lé tẹ̀kàzínkárì wà bóbi àtàkà yàtàkù bí ma pẹ̀lá rẹ̀ rẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ fúlẹ́sì ọlọ́wọ́ fúlẹ́sì pé àbúwọ́ Muhammad náà bá ló jẹ́ ẹni tí ń ṣe kí ẹni tí ń bú ọ̀yí tí ń fi ọ́ ti yẹ̀yẹ́ yìí ẹni bí ni fọlá tó ti kó lọ́hàlá fi màáyìn àbí عماد مشاء من مناء للخير مهتد ثم عصيم عدل بعد ذلك زميل الله يعني ما ما ما تجارة ولا تيجي كلام يبان نجيه أما أما ما ما ما بريكي ما بريكي لينا بقول أم بركاني له فني gbogbo àwọn kọ́sí ìlọ́run ọlọ́ àmọ̀tíkọ́lọ́ ti yá ẹwọ wọlé ìbínú ilẹ̀ ilọ́lọ́ fún ma bá bá lẹ́yìn náà sí àdúgbò torí àwọn àgbà kọ́lọ̀ lọ sọ Kùránì kalẹ̀ ó ní yá mi Muhammad bumi lé ìbú mẹ́ta gbogbo ẹ̀bùn ti bẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ mo nílá àbọ́ka ní ọgbà wọ́n rí kò fẹ́ tó lè yẹn bí àfiwọ́ ó lọ máa rí ó ní ó tó lè bá nàzárì kàdàlí ìmàbí ó ní ó ń gbèrè àgàlù ó náà mọ̀ fún gbèrè àgàlù ó máa tó fòfó àmọ́ ẹgbẹ́ tó wá kò lọ máa rí ó ní ọgbẹ́ ó ti mọ̀ na Muhammad ní púrọ́ ẹwọ ẹwọ gbogbo ẹgbẹ́ adúgbọ́lọ́ tó ti wá mọ̀nà wọ́n bẹ́ẹ̀ rẹ̀ mo bàbá òun ìsára bí kó ọ̀rọ̀ ẹ̀kọ́kọ́ yìí yọ ọ̀dà jáde bá ṣe mistake ó mo ni olúwa ní kí lórí dálágbájá ọmọ òlù kó nàbà fi ọmọ táyé fi kó lè jẹ́nu olóòmọ́ pé Muhammad ò ní pín ọ Muhammad sọ pé tí àìkọ́lọ̀ ọba ọlọ́wọ́ àdúkọ́lọ́ rẹ o tí àìkọ́lọ̀ tó fi wá mọ̀nà ìwọ́n tó mọ̀ pé Muhammad ò ní pín ọ tí wọ́n ń pè yí sí kankan pé ẹ wá sí wọn kan so kúlù la ilaha illallah tó fi lé o àlẹ́bí gbogbo àwọn ọjà wọn قولوا لا إله إلا الله تفلحوا أسوأ لا إله إلا الله كلا أسوأ فهم ماذا بيقولوا أسوأ أبا أما ما أبوه يقولوا ما لدي الله يودع بابا يه محمد بو لهم يقول بس ألا تطي كل حلاف أمائي أمين عماد مشاء بنميم نائل للخير بؤتة بن عصيم من بعد ذلك زنين أمين نعم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساتر الأولين gbogbo àwọn ẹbí yẹn ń gbéraga lòun òun máa tó fòfó òun máa tẹ̀lẹ̀ tẹ́ ṣàdúmù òun òun gbà àmẹ́kọ́ máa lè lo owó mọ́mọ́ gbíra òun wá rí pé kò tẹ́ tó lè tọ̀gọ́lé jáde ó lọ dà sí bàbá àjà tó bá fi kúrọ́ fóun lóòótọ́ bàbá rẹ̀ mọ̀ gbíra ẹsẹ̀ onú pípà olùbímọ òun gan lọ́wọ́ aṣọ fún mi kí n tẹ́lẹ̀ ìjọba sọ kọ́wọ́ tí wọ́n kó láyé ẹlẹ́yìn láti bí ọ àwọn àtọ́lọ́ ọ̀fẹ́ gbọ̀nà lóòótọ́ kọ gba ẹ̀kọ́ ó máa fàdúbì sí ẹ̀yẹ gan irú àbújá rẹ̀ ìlànà tó láàrin tábí bá ń kí òun lọ́ọ̀lẹ́ bí ẹ̀tẹ̀lé lọ́rùn gbígbọ́n rẹ̀ ọlọ́run ìṣòtò ọ̀nà kìkìkì ni ara àìtẹ̀lẹ́bẹ̀ yẹn ha àbìdá ní ìlà sọ̀lá

ọlọ́run kol man yaqla'ukum min bil-layli wan-nahar rahman ẹlò lè gbà yín lẹ̀ lóru dàbí lọ́sàn lẹ́yìn ọlọ́run ọba rahman bal hum an dhikri rabbihim mu'ridun bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kí kọ́yìn sí ọ̀rọ̀ ọlọ́run ọba wọn wọ́n sì wáàzì fún ọmọ kọ̀yìn sí òjẹ́ gbọ́ wáàzì am tí wọ́n láwọn ọlọ́run ọba kan ni tí wọ́n gbà wọ́n lẹ̀ lẹ́yìn ọlọ́run ọba lẹ́yìn fi tí wọ́n nana sọ́rọ̀ àmúfọ́sì owó olùgbára wọn lẹ̀ owó olùgbára wọn lẹ̀ wọ̀lá hum minna ìṣàbí owó olùgbé akẹgbẹ́ ó ní nínú àlàkáyè nínú àwọn orí tọ́lọ̀ bá ti fún wa ayé ọ̀gá èrò àwọn ìyẹ́mdà pé wọ́n olùgbé olùgbé wa lọ́wọ́ pé fún ìkọ́ ìkọ́ ìkà ẹni dábà sì dáàbò bò wọ́n òdìdí ẹ̀kan fún ọdún tàbí dáàbò ẹ̀bọ̀ ọlọ́ọ̀bá náà mọ́ ọlọ́ọ̀bá ní kìí balmata'na ha'ula'i wa aba'ahum hatta tala 'alayhimul 'umr أفلا يرون أنا نأتي الأرض ننكسها من أطرافها أفهم الغالبون قل إنما أنذركم بالوحي ولا يسمع الصم الدعاء إذا ما ينذرون ولئن مستهم نفحة من عذاب ربك ليقولن يا ويلنا إنا كنا ظالمين ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله الله سبحانه وتعالى رفوة أجر كي الله بقدر أورا طواني فما فيك بعد زفر النتح نطعي ببينه وعلي ببينه ẹgbẹ́ àwọn sọ fún wọn tí wọ́n súnmọ́ ọgbà Islam ọgbà Islam ó ní gbogbo ẹ̀ náà wọ́n á rí pé gbogbo ẹ̀kọ́ sí fọkànbalẹ̀ fọkànbalẹ̀ ń bẹ ibi lọ́wà ibi Islam ibi ìrántí ọlọ́ọ̀bà ala bi zikrillahi ismailul qulub àwọn èèyàn wọ́n fọkànbalẹ̀ wọ́n kó jọ wọ́n kó jọ wọ́n wápò wọ́n wápò kò sí irú ẹgbẹ́ tí wọ́n wọ̀ wọ́n olùfọkànbalẹ̀ náà wọ́n ni ala ẹgbọ́ attention please bi zikrillahi ibi بذكر الله تلونا يهتي ولوما بان تطمئن القلوب لك خوف بالي مدى فقه بالي ولوما ولوما سبحانه وتعالى ولستكفروا ربكم كله ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مثال عليك ترى فرجي أشكوا بعد يقبع قطر فرجي قبع إسلام قطر ثم توبوا إليه قطر أسئلة ولوما ọlọ́run tí àwọn èèyàn mùsùlùmí bẹ́ẹ̀ àwọn ìkí rẹ̀ alájà ni wọ́n gbogbo wọn ọgbà islam àwọn tó ti wá fún wa o ọlọ́wọ́ bá ní bẹ́lmata àná àáúláyé wà àbá ahùn alágáwọn wọ̀nyí ma gbádùn fún wọn gbádùn àtàwọn bàbá wọn àtàtọ́ ara àlẹ́yìnà ọmọ tó bí wọ́n ẹ̀mí àwọn agbóhùn 80 years 70 years 90 years bí agbáyà ìgbọ́ bá jọ wí nípa ẹ̀mí rẹ̀ gbùbà àmá láì gba islam ó ti yí wọ́n nù ó ti ọlọ́mọdé yí wọ́n fún wa àwọn ọlọ́wọ́ àwọn islam ọmọ yóò wá kò lọ àgbò islam láìláì fọlá yàrá wọn na anna náà ti alda na kóso abin atrofia tí ó rí àwọn ọlọ́wọ́ kálẹ̀ kó lẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lẹ́tẹ̀ tí rẹ̀ afẹ́lá ọmọlọ́gbà àlejò táwọn pa àwọn borí ni wọ́n lè borí àwọn mọ̀mọ́ wá jọ wọn wọ́n pé bàbá máa jẹ ayé máa jẹ ayé ìrẹ́ nìyẹn ayé nìyẹn sì máa jẹ́ lọ bí wọ́n lọ bá jẹ ayé mú kí ẹ bá jáyé lọ bá jẹ ẹ́ kò sì ya múra alájáyé kẹ́yẹ́ rí pé gbogbo ẹ̀ ó ti wá kó àwọn tó jẹ ayé lẹ́mẹ̀rin ó bí mo máa sọ̀rọ̀ kẹ́rì pé náà ayé àwọn tá a rí fún alẹ́kọ̀ọ́ tó bá ní ẹni tí ó Nàìjíríà rẹ̀ ọba bí gan òòlù ní ó lè àmúdà lónìí kan gbogbo owó rẹ̀ tó bá ní oní agbára oní agbára ẹjẹ́ ní agbára àwọn àbáṣàmọ́ra rẹ̀ tó bá ti lè ìgbó rẹ̀ dúdú yẹn ọgbọ́n gamara wọ́n ní ẹ̀mẹ́sàn-án mẹ́jọ́ ìgbọ́ àwọn ẹ̀mẹ́sàn-án ní kírísì ń pè mọ́tò wà ó ní I'm the affairs of the state òun ráyè òun the affairs of the state kò kó yìí dọ́là ò lórí 84 naira ọdún yíwa ní tòsí wọ́n ní onímọ̀ àwọn sheik abubakar gomina àwọn sheik amaludin dalilọrin àwọn sheik adam dalilagégi wọ́n ní onímọ̀ wọ́n ti lọ wọ́n ní olóògùn àwọn tàfà ọ̀kára àbígbélọ́pì tó àwọn tìlọrin tí jẹ́ àfọ̀já mọ́tà fúlàní pa jólógbòdé níta àwọn fúlàní sọlọ́fà tó kú kò lè súnmú àwọn fúlàní wọn sọ ah ló ń ta ọfà mọ́ ọfà mọ́ ó mà kó ti kú lórí ìdúró àwọn kúbi ètò ògùnlé ó sì wà lórí ìdúró ni àgbà tí wọ́n súnmọ́ àwọn odò fi gbẹgbẹ àti òdìdé àlìkìyàmù àwọn ohun dà lónìí gbogbo tó bá wúlò ó ní wọn lò lówó àwọn abíọ́lẹ́dà àwọn yàrá dúràdà ó di gbogbo ipò wọ́n náà tó ní lọ́wọ́ ní ìsinmi kùnà àwọn náà nípa ẹjá ti dáadáa ẹjá ti dáadáa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní kó innama unzirukum bi wahyi mo ń ṣe kìlọ̀kìlọ̀ fún yín pẹ̀lú wáyé ní fẹ́ bí nǹkan bọ́ ti bá ń tó bá ń ké إذا ما ينذرون من سكيلو كيلو فون فإما ستؤمن نحفعة من عذاب ربك لا في يا لوبا اسمه رمى في أجلوا لوبا لا تتعتبوا لوبا يقولون يأويلنا هم تقول آه أما أما أما سبي إن كنا ظالمين أما جلبوا سيا وسبوا سيطاوا ونألم وعذل القسط ليوم القيامة wọ́n ni àwọn agbé òṣùwọ̀n òdodo kalẹ̀ òṣùwọ̀n déédé ìjọ ọgbẹ́ni alkiyama fọ́lá tó gbàmù nafsun nafsun ṣe à ní sábùsí kékeré kafẹ́lẹ̀ kan wà ń kára ní kára habba tó bá kéré tó bá ma bí ọmọ náà gún àwọn ní habdari àrùn àtẹ́yìnà bí a yóò أتتولى ذلك سيبو قال أبريتك من يعمل من ثلاث ذرات خيرا يرى من يعمل من ثلاث ذرات شرا يرى لا أقول وفاء أو أصحابة أتنبوا وانصوا مطلوب ومساسه أما قلت إن زند بن الزنادة تعطيني أبو الدار الجفاري أبو الدار الجفاري إبا إسلام رئيماني ìlú wọn jẹ́ gifar ìlú wọn jẹ́ gifar bí tí mo máa wò kọjọ ìlú wọn ni marabanjọ ẹgbẹ́ àlọ́ kánò gbàgbẹ́ ẹgbẹ́ àlọ́ sokoto gbàgbẹ́ ẹgbẹ́ àlọ́ jọ́sọ gbàgbẹ́ ọmọ ìlà sáré ìlú wọn yẹn bí oríta ni ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ tí wọ́n fẹ́ travel o sí yẹ́mà ni wọ́n fẹ́ lọ sí kófà ní gbogbo o wọ́n táwọn àwọn ọmọ tó wà máa dó mẹ́ àwọn tó máa ń travel máa dó mẹ́ tẹ̀sẹ̀ ni marabani ọlẹ́yìn tẹ̀sẹ̀ ni máa dé wọn máa sọ̀rọ̀ àwọn ará maka gbàyẹ ni àti bísí lábìdì rà ní ọ̀fíìsì wà àwọn wàhálà yẹn bá wọn wọn máa discuss àwọn ìgbà jẹ́lẹ̀ tó máa tó máa sọ pé ará maka yìí wàhálà bá wọn ọmọ ìrànlá rẹ̀ wọ́n ń bèèrè kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ maka ọba bí àbúrò ìdí àbúrò mi lọ́bọ́ kàkọ́ ó fún níròyìn ọ̀tẹ́ lọ́rùn olóhùn gẹ̀lú ọlọ́ fúnra wọn dídá bí ojú náà bá gbàdá mọ́kà lọ ọba gbàdá mọ́kà lọ nígbà tó lọ́wọ́ bá ṣe fi ọba ní ọpàdé sí lọ́dí ọlọ́ yóò tí ì bẹ̀rẹ̀ tàgbàgbà lẹ́gbẹ̀ẹ́ òkè abẹ́rẹ̀ ni wọ́n máa gọ́ ní ilé àwọn arkab wọ́n lè dárò lọ arkab wọ́n gbẹ ó tilẹ̀ kópa mọ́nà ọwọ́ ni dákùnmọ́ bèèrè ẹni kẹsàn-án ló dìde níbi tó jẹ́ Muhammad Muhammad kò sí rí òun àdákùn fẹ́ gba ẹ̀sìn rẹ̀ ni lọ́kọ́ mùsùlùmí ṣe lè ṣe náà lè ṣe náà lè gba Islam wọ́n ni ó léwu ó léwu àjọ lọ kó máa tẹ̀lé mi àbí mi ìmọ̀ lọ́wọ́jú rẹ̀ lọ́ọ̀kan tó bá bá rí kó wẹ́ fura sí wa máa dúdú ẹ̀kú mo tún lé bàtà mi ṣe ọkọ̀ dálẹ́jẹ̀ níbi àìpé àjọ àjọ rẹ̀ ọgbọ́n tí wọ́n dá nìyẹn títí títí títí tó fi wọ́n dárò láàrínkà pẹ̀lú àbúzárì gifari nígbà bí jùlọ́dà àti sẹ́nà àlì rẹ́bí ọlọ́ àmì nígbà wọn dárò láàrínkà tí wọ́n tilẹ̀ kó padà sí ọwọ́ agbọ́ọ̀rọ̀ àníbi sọ̀rọ̀ láwọ̀ lọ́sẹ̀lẹ̀ nígbà àgbà ìsìlẹ̀mù ní tó gba Islam ó bá ní ìyá Rasulullah tó dáa tó bá ìlàgbé lọ́wọ́ lẹ́wà ń gọ lẹ́ni ọlọ́wọ́ tí bàmíláyé láti tó gbangba tó gbà áà èmi ò tó gbangba bó ti lọ lè sílẹ̀kùn imani imani ẹ̀gùn ó lọ lè sílẹ̀kùn ní dáná alkamu ó ti lọ kábà ẹgbẹ́ pé bí ni wọ́n máa gbogbo agbóti lọ kábà ní àwọn kùrẹ́ṣì àwọn Abu Jahl táwọn yìí àwọn Abu Sufyan gbogbo wọn wà ní ara kábà nígbà ní ashhadu an la ilaha illallah wa ashhadu anna kò sí ìdébí nílẹ̀ ọba mú ìkàrẹ̀ ó fẹ́ pa Abu Sufyan tó ń lajú díẹ̀ orin àbí ló bá bá wọn pé ẹ mẹ́pa ara dìfáàrì ni o ara dìfáàrì ni bá àwọn aráàlú ò ní gbá o òun níjẹ́ ká kọjá lu àwọn ọmọ wọn afẹ́ lọ sí àmì afẹ́ lọ yẹ́mà ní àmọ̀kó lu wọn láti máa kọjá nítorí yọ ọ sẹ́ni àbúzárì bìfàrí ń yọ ẹ̀rọ àbú sẹ́ni àbúzárì bìfàrí rẹ́bì ọ̀rọ̀ àná ó wá sí islam yọ ọgbà islam yìí dáadáa gan ọkùnrin àti ilé òkè àwọn èèyàn sí islam àbúrò rẹ̀ sọ́lọ́ ọjọ́ gbogbo wọn padà براية بها وحوالى ذلك لا إله إلا الله ìwà ń tà ọwọ́ àwọn oúnjẹ ẹ̀fẹ́ nìkan nígbà tó wọ́n jẹun fún tọ̀hún ọwọ́ a rí bí ebírí àwọn insect kéèké tó bàlì ń pè bẹ̀rẹ̀ tó kéré ọwọ́ lẹ́kọ̀ọ́ oún tọ̀hún bá ní à kí ló lẹ́kọ̀ọ́ à ó ní wéèkì ọjọ́ kí ó rò pé yóò lọ sókè sí

ó ní abúlé kìfàrí ọdí ọlọ́ àmì àwọn ẹ̀ mú ti gba ìsìlámù ó ní wà ọlọ́wọ́ bá sọ̀rọ̀ rẹ̀ mọ́ta mọ́jọ wà náà kúrò ẹgbẹ̀ ìsìlámù láìláì ọlọ́wọ́ ولقد آتينا موسى ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون وهذا ذكر مبارك أنزلناه أفأنتم له منكرون الله wa ròyìn fún wa nípa àwọn dáwà أتينا موسى وهارون الفرقان وضياء وندجدج أولا فموسى وإبراهيم àti ọmọ ẹ̀yà rẹ̀ Harun ní Furkan ní àtàwọ́rá nìyẹn iṣẹ́ ọmọ ẹ̀yà òdòdó àti lọ́sọ́tọ̀ wọ̀dìyà àti mẹ́lẹ̀ wọ̀dìkọ̀rọ̀ àti wáàzí àmáfàwọn ta ní lẹ́lmọ̀tẹ̀kọ́ fáwọn tó ń pààrọ̀ lọ́ọ̀bà mo sọ fún wa pé àwa a fi dé pé tọ́kì olùtìjẹ́ ẹ̀yẹ ti sórí rẹ̀ ọlọ́jà wà nínú àwọn tí wọ́n dépò náà rọ̀bà ọlọ́ni kùtìbà alaykum siyam kama kùtìbà lalladhina min qablikum kí ni la'allakum tattaqun tí wọ́n jẹ́ náà tattaqun ó sì wà nínú àwọn muttaqin ọlọ́wọ́ bá ní wọ́n gbẹ́pẹ̀rọ́ lórí muttaqin dákun yóò jẹ́ wáàzí وهم من الساعة مشفقون oúnjẹ ní páyà ọjọ́ ògùn alkiyama àyà wọn máa já nípa ọjọ́ ògùn alkiyama ó di ẹnìkan tó ń jẹ́ ìpé tí ọgá àwọn bá wọn náà wọ́n bá wọn náà ọlọ́mọ tí wọ́n sì wà lérò náà lọ́wọ́ àwọn ẹni ọlọ́ba máa páyà yà náà mo sì fi kó o máa páyà yà lọ́ni ọlọ́mọ sì wà lérò náà lọ́wọ́ wàhálà zikr mubarakun ilé ìjẹ́ ìrántí wáàdì ní Qur'an náà وكفى البركة أنزلناه ولا سقط أفأنتم لا منكرون tí wàá jẹ́ ndé máa kọ́ tẹ̀lé gbọ́ ẹ̀yà gbọ́ kẹgbà ó di wa ẹ̀yà gbọ́ kẹgbà ọlọ́wọ́ bá jẹ́ agbọ́ kágbà ń tiwa mọ́sí wọlé ní ọgbọ́ tí omi gbà ó di wa náà ọlọ́wọ́ ni wọlé kadà kí náà Ibrahim rúṣìlá. wọ́n kọ́ ẹ̀ ẹ́ sẹ́yìn náà Ibrahim rúṣìlá. ولقد آتينا إبراهيم الكتاب رشده ولقد آتينا إبراهيم رشده من قبل من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدون قال قال لقد كنت جئتنا بالحق أم أنت من اللاعبين قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلك من الشاهدين الله سبحانه وتعالى يقول ولقد آتينا إبراهيم رشده من قبل síwájú Musa àti Harun awala fọ̀nàmà alẹ́bí Ibrahim bàbá gbàlọ́ bàbá gbàgbọ́ ìtọ́sọ́nà ní kọ́bí wọ̀kúnnà bí i alimin awala ti máa ń pa rẹ̀ awala máa ń pa Ibrahim bàbá gbàgbọ́ ni bàbá mílà tawhid ni ìfikọ́rọ̀ lè abí wakọ̀ omi nígbà tí ń àti fún àtàwọn aráàlú ẹ̀ máa bí i kàmá sílò lẹ́tì àǹkùnlá àkìfihàn kí ni àwọn òòṣà wọ̀nyí àwọn ìrètí ẹgbẹ́ wọ̀nyí tí ẹ wá ń jọ́sìn fún tẹ́ ń jókòó tí wọ́n lọ́rùn tẹ́ ń jọ síbẹ̀ kọlu wajadna aba'ana la'a abidin èsì wọn náà nù pé àwọn bídíà náà èsì tó àwọn ọmọ sọ̀rọ̀ ìbá bó bídíà sọ̀rọ̀ yìí ni àwọn bàbá wa tí wọ́n ti láti jẹ́ ìfún ọmọ tí wọ́n ti èsì mú kó jà wá ó ń bídíà lórí ó àwọn bàbá wa tí wọ́n ti rẹ̀ nílá Ibrahim ó ń bèèrè àwọn bàbá rẹ̀ àtàwọn aráàlú rẹ̀ ma áàbí tàmàsílù lẹ́bẹ̀ àǹtùn láà àkìfò àwọn tẹ́ ń jókò tí lẹ́bọ̀ tí a ṣe ti káàfì lára mọ̀ yìí kí ni wọ́n kọlu wajen na àbá ana láà قال لقد كنتم وأنتم وآباؤكم في ضلال مبين نبي الله إبراهيم أولي أتيبو أتيب باباوا أتيب يامي أتيب باباوا أتيب باباين لهم بقموا إنوش لليوا وإنشنا تهاني إنتي أولو قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين وإبراهيم كيف بدلوا باباني أبوه ولن سوى نادي أبيرلو سني أولي قال بل ربكم رب السماوات أقوى توحيد الربوبية بل ربكم قل بل ربكم الله ما تدعي تمي تجوي رب السماوات والأرض هنا لو بتدع سماء أما سماء ميجي تدع لا ميجي الذي فطرهن الله بكلاره كذلك داروا داروا الله رجمته أني كان داروا كلهم ذلك كوبي أراو أني كوبي داروا وأنا من ذلكم على ذلكم من الشاهد من الجرف إليه من جرف إليه يقول الله بأ لكل لكل الله بأ أتكلم الله تسلمنا إسلام والله àwọn bàbá tó kọ́kọ́ gba islam nínú agboolé wa tọ́lọ̀ fi wá ní kó bí wa sínú islam ti wa a ọdún ìjábàdúrà ọlọ́bẹ̀ àtọwọ́ lẹ́sẹ̀ báyà ti ẹ̀mẹ̀ wọn ká máa ṣàdúrà fún wọn tọ́gbà wọn kọ́kọ́ gba islam nínú agboolé wa tó fi bí àwọn sínú ọ̀pọ̀lọpọ̀ wọn bí wa sínú islam ربنا لا تزق قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك تبعوني قلت الله وتالله لا أكيدا لا أصنامكم بعد أن تولوا مدبرين فجعلهم جذابا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون قالوا فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون نبي الله إبراهيم عليه الصلاة والسلام ó sì wá àdíkan bàbá rẹ̀ gbogbo وابرا وتالله لأكدن أكنامكم بعد أن تولوا مدبرين وتالله المفروض أبرا عرف مثلا ما يبرا تاو واو أتباو تاو وتالله والله الله ثم بالله الذي لا إله إلا هو وتلاح بذي الله إبراهيم مفروا بعد برا لأكدن أزنامكم بعد أن تولوا مدبرين معك معها ولو بهي لما أما أفتحوا يريد جاي معها ولما ما دلعت ولا تبعد كبتا جاء لهم الأقدقاء أصوى بها تجلسة تجلسة تجلسة إلا كبيرا لهم ó níbi ilá Ibrahim ikima pọ̀ tí àwọn àwọn níbi ọlọ́ọ̀lọ́ ọmọ fọ́ ní ikima tó dínà gbogbo àwọn òsàyẹn gbogbo àwọn eré yẹn lọ́nà lè mà àfẹ́ tó tóbi jù láàrin tó tóbi jù lọ́wọ́ òkùnkàn di nígbà tí wọ́n dé tí wọ́n ní àà ah, ìwọ Ibrahim qalu man fa'ala hadha bi aliyatina ta ló ṣe lé sáwọn ọlọ́run bá wọn tí àwọn ọ̀pá kó sà ní mo gbàgbé ìrìn iná olamilẹ zọọlì ní ilẹ̀ àà ó sábòsí ọlábòsí lọ́tọ̀ ẹsẹ̀ kẹsẹ̀ àwọn aráàlú yẹn ọmọ yẹn kéré ni years ni

ẹjú kọ́ káwọn ìwá jẹ́rìí sí káwọn ìjẹ́rìí sí kọ́nà bọ̀rọ̀ kálù àǹtà fa'áta hàzà lè àríyà sínà ya Ibrahim wọ́n mú ní síwọ́n ló fi lórí wọ́lọ́ àwọn ọlọ́wọ́ bá wọn lè mọ̀ báyìí àwọn ọgbà kó sàní síwọ́n lọ́wọ́ àwọn ọlọ́wọ́ bí ilá Ibrahim fi akájá wọn sọ̀rọ̀ kálà bẹ́ẹ̀ fa'ala o kabiru mọ̀ àǹfà ẹ̀yìn ò rí gbogbo àwọn ipò pàlà ètò gílọ́wọ́ ètò gílọ́wọ́ ètò gílẹ́sẹ̀ ọ̀gá àwọn yìí ètò tó bí ju kíkọ́ sí

فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون ثم نفسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أفل لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون نبي الله إبراهيم أغسوا بفوتان wá ní ẹwọ̀ wọn la àmáṣe tọ́ọ̀nù olórí bú ọ̀tára olóhun bàdé wá òtú yọ sí wọn fọ́lájá ó ríra àǹkóṣe láká ìwọ̀n pọ̀lá sí wọn láìpẹ́ àwọn tí ò lè sọ̀rọ̀ lóòótọ́ láti máa dọ́kẹ̀ fún wọn ọ̀kọ́ọ̀lù wọn bá wíwá pé innakum antum wọ́n lọ́wọ́ bá wọ́n a ah, ọ̀rọ̀ tó máa yí tọ ọ̀rọ̀ tó wọlé látàwọn láàrin kàdà alíńtà máa a olùlá ẹyẹn ti fò wọ́n wọ́n fẹ́ bá sọ̀rọ̀ wọ́n lè síjú wọn ẹ̀nà wọ́n lè síjú ojú ẹ̀nà wọ́n ní Ibrahim wọ́n náà mọ̀pá ní ilé sọ̀rọ̀ wọ́n ní ìlọ pé wọ́n sọ̀rọ̀ wọ́n lè síjú ojú ẹ̀nà bó ti kéré bẹ́ẹ̀ ó ní wọ́n lè síjú ojú ẹ̀nà kàdà alíńtà ọlọ́run ní subhanahu thumma nukisu ala anfusihim ala ru'usihim wọ́n forí wọn kọ́ gbọ́nlódórí kodò ọ̀kadà alíńtà máa a ó láyé ti kó wọ́n mọ̀ pàwọn ilé ìṣọ́ wa ní kábílì lọ́wọ́ tó mọ́ sọ́rọ̀ kára afata àbòdó na mi dúró ní láyé máa láyé ó lè máa ta àbòdó ọ̀nà mi dùn nígbà àti gbogbo tí ẹ̀jọ sí àwọn òṣà ń tẹ̀lé ọlọ́run yìí ọ̀rọ̀ bí i afẹ́lá ẹ̀ẹ́dẹ́ nílẹ̀ àkàyè bí ilẹ̀ Ibrahim ti wáàzí fún wa kí آلهتكم إن كنتم فاعلين كلا يا نار كوني بردا وسلاما على إبراهيم فأرادوا به كيدا فجعلناهم الأخسرين ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين وما نفاقي بكوة جونا جونا ما يكلمة ولك يا سيري ينكو وسيلي الله وبع الله توحيد يحرقوا جونا وانصروا آلياتكم بأيما والله بعين الله هو بقوة يعني أنا إن كنتم فاعلين كما سيبك أنا والله بعين الله ọlọ́run bá bá náà sọ̀rọ̀ wọ́n so nàbí ilá Ibrahim lókùn lọ́wọ́ wọ́n so nàbí ilá Ibrahim lókùn lẹ́sẹ̀ wọ́n dá iná gbóná dọ́gba àwọn ọdọ olùsùnmọ́ iná wọ́n láti wá kànàkànà ọwọ́ alágbára wọ́n sọ nàbí ilá olùsùnmọ́ wọ́n fi wọ́n fi wọ́n fi wọ́n sọ ó di ọwọ́ láàrin òfurufú yẹn kó tó bọ́ sínú náà yẹn ọlọ́run wá ń pàṣẹ fún náà yẹn ọwọ́ láàrin òfurufú yẹn kó tó bọ́ sínú náà yẹn ọlọ́run bá kọ́kọ́ dán àwò fọ́lọ́ tó fi wá ń lọlé olóòta tó náà fi ń pọ̀fọ̀ tó náà fi ń pégèdè kí ló kọ́ pẹ́ lógèdè wọ́n tó ní fáfíà wọ́n tó ní ayétòrò kìrìsì wọ́n tó ládùúà tó fi ń sujúd wọ́n tó pọ́lọ́ ọba gbédè rẹ̀ kọ́ yorùbá rẹ̀ sàdúrà ní sujúd ilé ilá ibrahim àwọn sọ tó wà láàrin atẹ́gùn yẹn tó wà náà fúrufú kó ní bọ́ sínú náà yẹn bí wọ́n sọ báwọn ìtẹ́bá lọ bí ìjókòó súná táwọn yẹn bá fi kàrúdì ra ẹ̀rọ náà bá sálẹ́sì ti pùlù àwọn tó dáyẹ̀ ó súnmọ́ yìí bẹ́ẹ̀ ní jọ́nà àwọn kèfèrí tí wọ́n dáyẹ̀ náà tó rẹ̀ sọ̀nà bí láì bright àwọn gan olè súnmọ́ náà wọ́n wá kànàkànà wọ́n á sì wọ́n á sọ ọ wà láàrin òfurufú yẹn kúndùkúndù náà ọlọ́run gbà pé ìwọ Jibrilu síkọ̀ gbálẹ̀ sọ fún Ibrahim síkọ̀ gbálẹ̀ Jibrilu bẹ́ẹ̀ wà àlejò Ibrahim sọ pé sí ìgbẹ́rẹ̀ oní ìmú ọ̀fẹ́lẹ́ ìwọ Ibrahim dọ́pọ̀ ìwọ Jibrilu dọ́pọ̀ tó gbàmílẹ̀ rárá á sì bí ẹni tó gbàmílẹ̀ lọ́wọ́ ọmọdé àgbà ọdún ẹlẹ́ lọ́wọ́ tó ń fò àti gbogbo àwọn oníkẹ̀kẹ́ àgbáyé ó bí wà wílá ibrahim omi asibí ọlọ́ alọ́pàá lẹ́bí muhammad kánà ákírù kalama ibrahim حين ألقي في النار حسبي الله gbọ́nà tó jáde gbẹ̀yìn lẹ́gbẹ̀ alẹ́bí ibrahim máa wọ́n sọ́tún náà ní kí ni àṣìbí ọlọ́ ọgbọ́n tí ni náà ọlọ́wọ́ bá láti já tí ọlá arrahmanu alàlá arṣìṣẹ́wà ìwọ̀n bọ́rọ̀ báyìí náà sọ̀rọ̀ kúnnà ya náà an yi rayana kuni barda mahajar tututu wa salaman ala ibrahim kò sì máa jẹ́ àlàáfíà fún nàbí ilá ibrahim bí ilá ibrahim bó ti náà ó kò tún ọbí só lọ́wọ́ tó fi só lẹ́sẹ̀ gbogbo rí lẹ́nà wọ́n gbèrò burúkú sí ọjà àrínà òmìnira àkàrẹ́ àwọn akẹ́kẹ́ àwọn oníwọ́pọ̀ fún gbogbo wàhálà tó wá sí yẹn kò sí tó ti lára lọ àní èrò kan báyìí tó lára bàbá yẹn bàbá àgbàgbọ́ lọ́fà ló pé ìwọ̀n tó ń fẹ́ tó ń pèrè mùsùlùmí kó di bàbá yẹn má so nǹkan mọ́lé má so àwọn ìwé mọ́lé má so àwọn àkóòdì àbí àdó ó náà dáa ń yan iná rẹ bá dùn lára yín káàkiri ìjọba ń bàbá ọládùn ọmọ ìrà báyìí àní ẹ̀sìn Islam tó má unpolluted akida akida al-sunnah wal jamaa كل بقى وعنا وتودي لآية القيامة الله سبحانه وتعالى ماذا كانوا وجاء وعنا وتودي لآية القيامة على القرآن الكريم إليه يرى الدولة الذي إبراهيم الله بقى قدوا ويتيا وكيف لا بعيلوا لنا مثلا لو أنا أقوم بي الله ولا القرآن الكريم كادوا بقى إتاكا فتري بي الله متاكا الله بقى إتجمع السكر من أفوج الله فسألوا ولا القيامة ولا القرآن الكريم ويا من الإسلام ká má gbàgbé láti máa tẹ̀lé ọ̀rọ̀ fótó wa ó di wa kárí pé a gbìyànjú láti máa tẹ̀lé ọ̀rọ̀ fótó náà ọlọ́run subhanahu wa ta'ala kó bá sàmù ọlọ́run ọmọ ìyá wa adìyà ní one thousand five hundred mama bannawa alájà dáadáa yẹn ó twenty thousand naira alájì abdulsami wọ́n náà fún wa ní one thousand naira kárí pé àjíkọ́rẹ̀ wá kárí pé àgbéyànjú láti máa sì fi ìṣèdí ilẹ̀ ó jẹ́ kí dúkúlẹ̀ bàbá lọ ọlọ́mọdé àkàrà sí fún ọlọ́ba ọlá Qur'anul Karim àkáǹtì wọn kú òbí wa Jaiz bank náà ní báǹkì wa ó kọ àkáǹtì Umar bin islami ó di wa Umar bin Khattab islami àkáǹtì nọ́mbà wa zero six nine eight two one.

lọ́bà náà ni tí lóòtọ́ ni tí sáhàrùn sujúdù kọ̀bílẹ̀ àríbá tó wà pẹ̀lú tàràwé ẹ̀nà. pẹ̀lú gbogbo lẹ́fílẹ̀ pẹ̀lú wọ́n náà wọ́n gbàgbé wá sí mistake ó díra láti fo ni ẹwà ẹwà àsàbà rẹ̀ láti súnà súnà ẹwà ó kọ̀ ọlọ́kàn yàtọ̀ pé ilé jẹ́ fọ́rọ́bìlì ilé jẹ́ látìbìlì ilé jẹ́ súnmọ̀ ọmọ ìràbà ni náà wọ́n ní bóòlù nípa àwọn obìnrin tí wọ́n kóra wọn jọ nílé láìsọkùnrin obìnrin ṣe ìmáàmù fún wọn wọ́n sì ń kí láàrin ara wọn sí tàráwì tí ó ṣe dédé àwọn obìnrin lọ́kọ́ra ọjọ́ tó ń kí ìrun aṣẹ́mú tàráwì fún àwọn kò wọ́n rẹ̀ pé ìmáàmù ò ní lọ síwájú yìí

fún ọmọ káwọn obìnrin ìbà wá wọ́n lọ fún ẹgbẹ̀rẹ̀ kí ìjọba lè tẹ́lẹ̀. òun ni ẹ̀rọ̀kọ̀ ìmọ̀ràn ó lẹ́fẹ́ fún àwọn obìnrin tí ń jáde wá fún tarawih àti tahajjud nípa ló fi ẹ̀kọ́ múra àti bẹ́ẹ̀ mo wá obìnrin bá lọ sí tahajjud àbí tarawih kò sábúrú mẹ́ àfẹ́bí ni ẹmọ́kọ̀ bá wọn ẹrú ọlọ́run lóbi lájọ máa àmọ́kùnmọ́ múra dáadáa kódà yìí wọn pété àbá kiri ọkọ wọn ó fi dájú fún wallahu ta'ala àlà. kí wọ́n ní ìdájọ́ ẹni tí di oru ó ṣe dandan ni lẹ́yìn ìṣá ìmúlẹ́lì ló yẹ kó jẹ́ ẹ̀yà. gbogbo ni

wọ́n ní kí ni ìdájọ́ ẹni tí ó dé mọ́síláìsì tí wọ́n ti kí ìṣá ìtàn wọn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ tàràwíà ó wá tẹ̀lé wọn láti kí tàràwí pẹ̀lú àníyàn ìṣá tó ṣe déédé. ó ṣe déédé ẹni tó dé máa fi èyí táwọn onye ike ụlọ n lọ meji sí ọ gara máa fi ọgọ̀lá ní àìsá ìnà meji akbar méjì ọba àkí méjì túnbà sálámà olùsálámà kọ àwọn méjì ìlú aláìkí fásitì àlè òtù kí ìṣá ìṣẹ́ ẹ̀mí ọwọ́ ajọ́ ìwọ̀n fún na وجعل بلوغ المرام مثل أي لكم عليه نعم السلام عليكم ورحمة الله oníbèrè ó ń lédè nípa pé ìmáàmù tí ó ń lédè àwọn èèyàn tó rí àwọn tí ó ṣe dédé lára tó ń sọ̀rọ̀ so àwọn wọ́n ń tàlẹ́jẹ̀ pé à ah, tí gbogbo nǹkan ni yóò máa sọ̀rọ̀ sí ni pé o ṣe kọ́ ṣe lára Sheikh Abubakar Mahmoud gún pé àmọ́ nǹkan míì gbẹgbẹ́ bí irú báyìí sọ́yọ̀n ti kalé fi mọ̀gírọ̀ tán wọlé gún ló jẹ́ pé àwọn èèyàn kọ́ẹ̀kọ́ látara bẹ̀ ó náà sí kọ́ẹ̀kọ́ pé sí èèyàn lè máa sọ àwọn nǹkan tó bá ilẹ̀ àṣìṣe wọn fún láì mọ́ gbọ́rọ̀ wọn. kó kò sí nǹkan náà tí wọ́n ti bí ọ̀dà mọ́nà bọ́kàrà gbé wọ́n yìí fún ọjọ́ kan àwọn ń tà lẹ́yìn wọ́n ti bá pé àwọn wà ní abu zaria wọ́n ti christian kan conference kan zaria òun pẹ̀lú àfa ńlá kan òun pẹ̀lú àfa kan àwọn wọn àfa ńlá yẹn tó bá ní kó máa ní nàìjíríà ní ka márùn tó fi pè é mọ́nà ní yẹn ó ọba zaria àgbà náà ló bá dé ṣé wọ́n àfáàyè bá lè kúlẹ̀ fún ọba yìí ni mẹ́rin bá sọ pé ah, mẹ́rin ká bá lè kúlẹ̀ mẹ́rin sọ fún àfáà tó lè kúlẹ̀ pé ká bá lè kúlẹ̀ tí wọ́n máa kúlẹ̀ fún fúnyà ni ọba yìí bá ní àìsùn sókè lẹ́làkà mu àwọn ni wọ́n ń bà wá ọba yẹn tó gbé mọ́ àfáàyè obi ìbílẹ̀ tó tó máa kúnlẹ̀ káàkiri àdúgbò afá ẹdún tó kúnlẹ̀ pé ó lè bímọ orílẹ̀-èdè àdúgbò ó lè bímọ máa ọlọ́wọ́ bá kó sọ àmì tó máa ń láyé sẹ́ńtì ó yá ìdájọ́ ìbàkẹ́ bí àwọn ó lè sọ pé ó kẹ́ máa sọ pẹ̀lú abílí kẹ́ máa sọ pẹ̀lú àbúyàn ẹ máa sọ pẹ̀lú ẹlẹ́ni ó ní ẹ̀sọ́ pẹ̀lú èdè ó ìlà sẹ́bí rẹ̀ bí kábíkìlì nílẹ̀ hikma wọ̀n mọ́ọ̀dù ọlọ́pùsà àforíjì mẹ́lá àwọn ìtẹ́sì wà kẹ́gbẹ̀ fún mẹ́lá ṣùhánà rahimahullah ma ṣe wá àti pẹ̀lú hikman àbábí àárí òtọ́ òfìsọ̀ ara ó sọ ń gbòwọ́n tó bá wọ̀nyẹ̀ pé gbòwọ́n èèyàn dáadáa ní àìgbà ìsìláàmù kan ló kùkù láwọn kan bá ká pé gbòwọ́n àìgbà ìsìláàmù rẹ̀ ló kùkù nígbà gbogbo wọn wà ní kírẹ́díẹ̀dì lọ nígbà ló gbé bá gbòwọ́n lẹ́kùn wọ́n bá ránṣẹ́ sí Abba Kyari òun ni gómìnà North Central State nígbà náà Kaduna ní headquarters tó bá ní pé kókó òun gbígbá náà wà tó bá ní à ah. wọ́n sọ pé kó wọ́n bọ́ kàkí múlẹ̀ ó pé òun lè dúró kó ṣe òun ò lè ṣe à à kò lè ṣe ní kókó bá ránṣẹ́ Bísálá ní DOC gbà náà of Nuwandis wọ́n máa ń rẹ̀ bísára bísára ní à ah, ẹni tó fẹ́ pè yìí pé yóò wá ìgbà ìtẹ̀ gbọ́n bá rẹ̀ sí ọba rẹ̀ sí mẹ́ra lọ́kàn gúnlẹ̀ rẹ̀ ìmọ̀ wọ́n wà mẹ́ra bá lọ yóò fẹ́ bẹ̀rù mẹ́ra bá lọ sọ́dọ̀ rẹ̀ ó bá ní gbogbo kásẹ̀tì tó ṣe é pé èèyàn dáadáa ń tó kú kí àìgbà ìsìlámù rẹ̀ àìgbà ìsìlámù ló kù kù ọ̀nà àwùjọ ń sọ ìyẹn dáadáa ní ọ àìgbà ìsìlámù olóko ẹkùn àwọn tó kọ́kọ́lẹ̀ tí ọkọ̀ ọ̀tẹ̀ yìí kò ká tán nínú pé ìyẹn dáadáa ní ọ bí sí ìyẹn dáadáa ní ọlọ́ba gbàrà pé <laughs> ìyẹn dáadáa lóyún wọ́n yá mi ní ìsìlámù nígbà tí mọ́nà fẹ́ kúrò ló bá gbé àpàtì kákẹ́ẹ̀tì owó ló kúrò mọ́nà mi ara ọ̀ náà òun fún mọ́nà mi ń bá bátìlì sọgbọn sọ fún máa ń gbàwé ní bátìlì sọgbọn sọ fún mara àfọkàlù kò ní àrẹkọsọ pọlọ púpọ̀ púpọ̀ rẹ mara Ọlọ́run pa máa rẹ sàrẹ ọmọ àtàlẹ àlékún balẹ fún Ọlọ́run kọ àlẹ onáàbí ọmọ anáfẹjọ Ahmed Gumi ọlọba sọmọ rẹ sàrẹ ètò kù díẹ̀ káàtó ní àwọn arámọlẹ wa ọlọba àtúnṣe Ọlọ́run kó sànú àwa náà dáwọn náà lè mọ sódodo ìdí àyànnà kan láwọn bí i àǹdíkà ṣẹlẹ ọlá ilà ilà àǹtà àṣìṣẹ́ fọ́ọ̀tà tó bẹ̀rẹ̀